àwọn ìmáàmù Sudaisi tí wọ́n ti há kùránì látọmọdún méje wọn ò rí ṣe wọn ò rí ṣe ẹsẹ̀ rẹ̀ ó ti kán dànù. ẹsẹ̀ àdébì náà máa wúwo lórí iná fílà tí ó wù ú nígbà tó bá dó súrà mẹ́rin súrà mẹ́rin yẹn. yusufu méjì àti bíi isibu wọn mọ̀ ní bákọ́ra tọ́ba lọ wo maida bóyá yusufu bíi ìkeje àbí ìkẹjọ mọ̀ ní kì í mà ṣe kèrèmí tó ń ti bẹ́ẹ̀ kò tún dí lọ́wọ́ àti dọ́dọ̀ ìyàwó rẹ o. ẹbí ọ̀wọ́ sẹ́sì wọ́n ṣe lọ́sàn-án lọ dé lọ lulẹ̀ gbì lọ́sọ̀fẹ́lẹ́ ààrẹ pé wò ó dákun ọlọ́run ní bàtì ẹ jẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi pátápátá ni wò ó sálọ sórí bẹ́ẹ̀dì rẹ ní o tẹ́mi o sùn lẹ́lẹ̀ mi báyìí ní o mọ́tọ́ọ̀sì mi o àsùnbà ló tó jí so rí i pé ní ti ká ní okun ká fi sin ọlọ́run ànábì lọ́gá wa. ìdí tá a fi ń sọ pé àwọn onísúfí alábòsí ni wọ́n nù tí wọ́n bá sọ pé nítorí táwọn fẹ́ súnmọ́ lọ́run dáadáa làwọn fi lọ wọnú ẹgbẹ́ awo súfí a sọ pé òpùrọ̀ nìyí kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ súnmọ́ lọ́run tó ànábì kí sẹ́wù kan bọ́ta kó lòun lè kí náà fìlà kó wá kí fún wa ẹni tó dá sí pé tí bá ń ṣe àzìkárù gan-an kò ní í yanu lọ́kàn máa ṣe àbíkọ́ máa wọ̀ àbíkọ́ máa wọ̀ mọ́tànra rẹ jẹ o lè súnmọ́ lọ́n ju ànábì lọ. so eléyìí jẹ́ ẹ̀dẹ̀ fún wúmọ̀ pé náfìlò òru o rákà méjì méjì ni. lẹ́yìn náà ó tún wá jẹ́ kó yé wa wípé náfìlò òru o wọ́n fẹ́ kó parí pẹ̀lú ẹyọ kan kí gbogbo nǹkan tí wà á kí kí méjì má lọ gerege tá a bá dìfáìdì ẹ̀ kí méjì kọ́ má lọ gerege lórí ẹ̀ náà ń pè ń wítìrì eléyìí ni ó wà lídìí sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí pé àwọn àfáà wa ní òǹkà náfìlà òru mélòó ló kéré jù òǹkàwó sì ni pọ́pọ̀ jù wọ́n wá wo iye náfìlà tánàbí dùn ní ma wọ́n rí pé rákà mọ́kànlá ni yálà nínú Ramadan tàbí kọ́mọ́sí Ramadan níta náfìlà òru rẹ̀ wọ́n rí pé rákà mọ́kànlá ni maximum. agasi pé tọba fẹ́ yan náfìlà òru tí ọba fẹ́ yan náfìlà òru èyí tó dáa jù ni pé kọ́mọkànjá òǹkà mọ́kànlá ẹni rákà mélòó ló kéré jù àwọn àfáà ní níwọ̀n àpà tó ti já sí wípé òǹkà tí méjì ò lè pín gerege òun ni ntánẹ́bì agasi pé rákà mẹ́ta ló kéré jù rákà mẹ́ta ló kéré jù oníraka mẹ́ta yìí ló wà gbajúmọ̀ nílẹ̀ yorùbá ni àwọn bàbá máa ń pè ní ṣáfùyì àti wítìrì ṣáfùyì àti wítìrì náfìlà òru ni ó ṣáfùyì ni kí nǹkan jẹ́ méjì wítìrì ni kí nǹkan jẹ́ àásó ẹyọkan. however àwọn àfáà sọ pé rákà mẹ́ta ló kéré jù ni nípasẹ̀ pé a fẹ́ bẹ́ẹ̀ a sì lè rí wítìrí yọ nínú mẹ́ta wítìrí kan sì wà nílẹ̀ tó kéré sí mẹ́ta òun náà ni rákà ẹyọ kan rákà ẹyọ kan méjì ò lè pín gerege díàfọ̀ wọn lọ wá ọ wá ọ wá kéré tán yányán. pé a ah, ẹrú ọlọ́run náà wọ́n ṣe wàhálà lọ́sàn-án wọ́n wá rẹ̀ ẹ́ tẹnutẹnu ọ̀rẹ́ ẹ́ tẹsẹ̀tẹsẹ̀ wọ́n ní ó kéré parí ó kíra káàkan ní wítìrì ó kéré parí yányán nù èyí tó dáa jù ú lọ oníraka mẹta èyí tó tọ́ súnà jù yẹn lọ oní kí gbogbo nǹkan tó kì í kọ́mọkọjá rákà mọ́kànlá. ṣé wá rí àwọn àfáà kan àwọn wá lọ síbi pé ṣe bí àdíìsì yìí tí wọ́n bi ànẹ́bì léèrè pé báwo ni rákà òru ohun tó wí ni mọ́síná mọ́síná wọ́n ní àgá sí pé ẹni fẹ́ kí náà kọ́sàtì máa kí ní méjì méjì méjì méjì méjì méjì ìbáwá kí méjì lọ́nà mẹ́wàá ó sì wà ní abẹ́ mọ́síná mọ́síná ìbáà kí méjì ìṣẹ́ ní ọ̀nà mélòó ní ọ̀nà mẹ́wàá ó sì wà lábẹ́ mọ́síná mọ́síná kọ́kàn wá fi ẹyọ parí ẹ̀ kó twenty one kí méjì méjì méjì kó lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún kọ́ nìyẹn méjì méjì méjì ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún ó máa jẹ́ ọgbọ̀n wọn ní déédéé náà ni lábẹ́ mọ́síná mọ́síná ibi tí view ti wá pín sí méjì nù lọ́dọ̀ àwọn afa àwọn kan lọ pẹ̀lú àdìsí mọ́síná mọ́síná wọ́n ní kò sí ẹnu ààlà náà fílò òru bí kò ṣe pé sáti fi ẹyọ kan parí méjì méjì. àwọn kan lọ pẹ̀lú àdíìsì pé ànábì kì í kí kọjá bùkọ́rí náà ló sì gbà wá á padà kàn án níwájú ń ka ọ̀rọ̀ nípa Ramadan tí ìyàwó Aisha àníyá tó ti sọ pé yálà àwẹ̀ wà níta tàbí kò sí níta ànábì kì í kí kọjá sọ pé ìwọ arákùnrin má béèrè nípa bí náfìlà yẹn ṣe dáa tó àti bó ṣe máa ń pẹ́ tó torí págbára àti ò lè ká ohun tágbára rẹ̀ lè ká òun ni total amount tó túmọ̀ sí pé bọ́ ọba fẹ́ kíráka mọ́kànlá yẹn lẹ́yìn fatia o lè lo àwọn súrà kéékèèké lọ́wọ́ parí kùránì kó o fi yàn láàrin ọgbọ̀n ṣẹ́jú sí forty minutes ó ti parí ẹ̀. àlàyé mi tí mo tún wá fẹ́ mú wá ni pé ṣé náfìlà òru ṣé òun náà ni ásámú àbí náfìlà míì lọ́tọ̀ ni ásámú tá à ń pè èwo ni ásámú èwo náfìlà òru gbọ́ yé dáadáa kò sí yàtọ̀ nínú nínú ohun tí èmi gbọ́ according to hadith kò sí yàtọ̀ láàrin irun tá a pè ní tààrọ̀ wíì àti ìyámùlẹ́yìn àti tahajud kílẹ̀ tún máa pè àti kìyàmù Ramadan kò sí yàtọ̀ láàrin gbogbo rẹ̀ orúkọ orúkọ ló yàtọ̀ èyí tí ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan kan náà ni. a pè é ní kìyàmù Ramadan nítorí pọ́bọ́ sínú Ramadan. a pè é ní kìyàmù láìlì nítorí pé inú òru la máa yàn. a pè ní tàhájúdù nítorí wípé ó jẹ́ náà fílà tá a tiraka jí tá a kí ohun tí èèyàn bá tiraka tó ṣọ́ọ̀gù tí ó dá sí pé kínní yẹn lásìkò yẹn kọ̀rọ̀ ọlọ́run ọgbà kádàrá ni pé àníṣẹ́ mo fẹ́ kíná fílà yìí ohun tá a bá dìde látojú oorun ṣe lọ́gànjọ́ òru ló ń pè ní tàhájúdù. kí tún ni tàrọ̀wíì wọ́n ń pè ní tàrọ̀wíì nítorí wípé ó kì méjì ó sinmi ná ó kì méjì ó sinmi ná ló jẹ́ ká máa pè ní tàrọ̀wíì nítorí náà kì í ṣe pé ọ̀tọ̀ ní ásámú ọ̀tọ̀ ní náfìlì òru ok ohun tó bá jẹ́ ẹ̀rí lórí bí mo ṣe túmọ̀ rẹ̀ yẹn ó ní àdìsí Aisha yẹn tó sọ pé yálà Ramadan wà níta tàbí kò sí Ramadan níta kì í kí kọjá rákà mọ́kànlá ní òru kò wá sẹ́rí pé yóò kọ́kọ́ ti kí ọ̀kan lálẹ́ kó tó wá dìde kí omi ní òru ìyẹn ló wá lídìí wa lọ síbi pé kí gan ni táìmù náfìlì òru gbà náà kí gangan ni táìmù náfìlì òru lọ́dọ̀ àwọn ulama wọ́n ní náfìlà òru ó ti bẹ̀rẹ̀ látẹ̀yìn ìṣáì títí di àlùfájàrì wọ́n bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ìṣáì títí di kíni àlùfájàrì ẹ̀ ń bá wù kó kí tiẹ̀ immediately tó bá ti kí ìṣáì tán pàápàá tó ti mọ̀ pé ẹ̀ta lòun tó ti lulẹ̀ báyìí. ó di àárọ̀ kùtù tí wọ́n fẹ́ kí àsùnbà irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní kí ó ní alẹ́ wọ́n nídìí nìyẹn tí ànábì fi sọ àsọ́ọ́lẹ̀ fún Abu Huraira radiyallahu anhu ó sọ àsọ́ọ́lẹ̀ mẹ́ta kan fún un ọ̀kan nú ẹ̀ ní Abu Huraira alẹ́ ni kọ́ ọmọ kí wítìrí rẹ o torí pé ànábì rí Abu Huraira dáadáa ó rí i pé ti lulẹ̀ báyìí lálẹ́ àsùbá ni ó tó dìde ńlẹ̀ alright ká lè mọ̀ wípé náfìlà òru òun náà ni tàhájúdù òun náà ni tàràwíì òun náà ni ásámú òun náà ni kìyàmù ramadan tó bọ́ sínú ramadan tó fi ká sí pé umar rọ̀díyàlá anhu nínú ramadan tó rí àwọn mùsùlùmí tí wọ́n kóra wọn jọ lẹ́yìn ìṣáì tí wọ́n ń kíná fílà yẹn yóò sọ pé àwọn tó bá sì kí lóru àsìkò yẹn lọ́lá ju àsìkò yìí lọ o àwọn tó bá kí lóru àsìkò tòru yẹn ó lọ́lá ju àsìkò yìí lọ ṣùgbọ́n kò ní dí wọn lọ́wọ́ torí kí ni torí pé ó ti mọ̀ pé àsìkò yẹn náà ara àsìkò ẹ̀ ni kò bá tako làákàyè ká sọ pé àsìkò òun kan ó wọlé nígbà báyìí ó sì kásẹ̀ ńlẹ̀ nígbà báyìí bọ́lá wọn bá ti ṣe ètò ìrun nìyẹn àtá ìrun ọ̀ràn yàn onígbà tí ṣubú yìí wọlé onígbà tó kásẹ̀ ńlẹ̀ onígbà tí lúrì wọlé onígbà tó kásẹ̀ ńlẹ̀ àti asri àti magribi àti ìṣáì ló fi gá sí wípé ohun tí àwa ń sọ fún àwọn èèyàn ni pé ẹ má pín náà ásámú lọ́tọ̀. ok ṣùgbọ́n èmi ò tako àwọn tí wọ́n sọ pé o lè kí kọjá aráka ìdí méjì ni òjé ń tako wọn ìdí méjì ni òjé ń wọn bó tilẹ̀ wípé èyí ń wọn ni èmi kí kọjá aráka mi èyí kí kọjá aráka mọ́kànlá kódà nígbà tí mo lọ ṣe umura. nínú rọmọdọ́ọ̀nù mi bá wọn kíkọjá arákà mọ́kànlá tí n bá ti kiri raka mẹ́jọ tó ku mẹ́ta èyí ń jókòó ìmọ̀ sinmi ńgbọ̀n bá ku raka mẹ́ta tí wọ́n ó kì ìwọ̀n. mi ò ẹni tí ó kíkọjá kí nìdí ìdí hadisi yìí tó ti ní masina masina masina méjì méjì méjì láì sọ pé iye òǹkà báyìí ìdí àkọ́kọ́ nù ìdí ẹlẹ́ẹ̀kejì ó ní wípé a gbà pé a lè dúró pẹ́ báyìí ibi ṣe dúró pẹ́ a gbà bẹ́ẹ̀ àbí díàfọ́ tọ́ba wá kí pẹ̀lú súrà kéékèèké. tó tún wá ríra rẹ kó o tún lókun sí i kò sáburú bíi kó o tún kíkún kó o kíkún sáti rí i pé òǹkà tó kì í kẹyọ kan kó parí ẹ̀ sotiye pẹ̀lú ohun tí mo sọ yẹn mọ́ọ̀sì ibi tó o bá wà nínú rọmọdọ́ọ̀nù tẹ́ máa ń kí ohun táwọn ń pè ní ásámú tí wọ́n ti gbọ́ yé pé ásámú náà nábì lòru ni bá wọn kí i tọba tó wá jí lóru tó tún láǹfààní àti kí náfìlà míì tó kí i on one condition wítìrí rẹ ò gbọ́dọ̀ pé méjì ní òru kan wítìrí rẹ kò gbọ́dọ̀ pé méjì tọba ti lè pé méjì o ti fọ́fìtì ti ń jẹ́ wítìrí mọ́ra ẹ lọ́wọ́ díàfọ́ ìwọ tó bá fẹ́ bá wọn kí lálẹ́ ìsáídà kọ́ ọ má ti kí ẹyọ kan lé tó bá ti dá ọ lójú pé ọ̀ọ́rọ̀ ààyè kìnná fìlà ní òru kó o sẹ̀wá kí ẹyọ kan yẹn parí ní òru àmọ́ tí ó bá dá ọ lójú bá wọn kí ẹyọ kan yẹn pẹ̀lú ẹ̀ lálẹ́ tó bá wá jí lóru eléyìí tí wàá kí lóru kò ní jẹ́ wítìrì mọ́ o yóò àjẹ́ mọ́fínà mọ́fínà nìkan mo rò pé ó ti yé bàbá òun. ẹ jẹ́ àtẹ̀wájú.